Let us pray. Ẹ jẹ́ kí a gbàdúrà. Father, we thank you for our Bible study today. We thank you because you've given us scripture for our perfection. And we know that every part of scripture is profitable for doctrine, for reproof, for correction and for instruction in righteousness. So that the man of God will be perfect, thoroughly furnished unto every good work. Kí ènìyàn Ọlọ́run kí ó lè pé kí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere. We know you are still working on every one of us. Àmọ́ ìpín ẹ̀sìn ń ṣiṣẹ́ nínú ayé ẹnìkan kan wa. You have not finished with any of us. Ẹ ò tí ì parí iṣẹ́ yín nínú ayé wa. And so we are praying, O Lord, today by the scripture again, your work in every heart in Jesus' name. Nípa báyìí, a tún wá ń gbàdúrà pé lónìí nípa ìwé mímọ́ pé kí ẹ tún ṣiṣẹ́ nínú ayé ẹnìkan kan wa lórúkọ Jésù. We know that if we read and we do not understand, it will not bring any spiritual benefit to us. a mọ̀ pé tí a bá kà á ṣùgbọ́n tí òun táwọn bá lóye rẹ̀ kò ní mú àǹfààní ti ẹ̀mí kankan wá sínú ayé wa. if we feel we understand but there is no personal application it will not stir us up to follow the way of the Lord. tí a bá ròyìn pé a lóye rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé a ò fi sí ojúṣe kò ní lè rú wá sókè láti lè tọ ipasẹ̀ olúwa. if we see ourselves in the mirror of the world and we do not wash in the water of the grace and the spirit of God there will be no change in our lives. tí a bá rí ara wa nínú dígí ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ṣùgbọ́n tí a ò bá wẹ ara wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àti oore ọ̀fẹ́ rẹ̀ kò ní lè yí ìgbésí ayé wa padà. We are coming before you Lord to show us who we are, how we are, and to cleanse us of the blood of the Lamb and energize us of the Spirit of God in Jesus name. Olúwa à ń tọ̀yìn wá a sì fẹ́ kí ẹ fi bí a ṣe jẹ́ àti irú èèyàn tá a jẹ́ hàn wá kí ẹ sì ràn wá lọ́wọ́ kí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kí ó lè wẹ̀ wá mọ́ pátápátá ní orúkọ Jésù. Grant us proper understanding in your word. Ẹ fún wa ní eh, oore ọ̀fẹ́ láti lóye ọ̀rọ̀ yìí. Help us to know him so we'll be able to help and instruct and teach and admonish other people in Jesus name. Ẹ sì ràn wá lọ́wọ́ láti lè mọ ọ̀rọ̀ yín kí àwa pẹ̀lú kí a bá lè já sí orísun ìbùkún láti lè jẹ́ ìrànwọ́ fún àwọn ẹlòmíràn ní orúkọ Jésù. We thank you because we know you have answered. A dúpẹ́ lọ́wọ́ yín torí pa àmọ̀ ìpín ẹ ti dá wa lóhùn. In Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Tonight in our study in scriptures, we come to Hebrews chapter 6, verses 4 through to 8. Ní àṣálẹ́ yìí nínú kíkẹ́kọ̀ọ́ nínú ojú ewé ìwé mímọ́, a wá sínú ìwé Hébérù orí kẹfà láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹjọ. Please open your Bible with me as we read these uh, verses of scripture. Jọ̀wọ́ ṣí Bíbélì rẹ pẹ̀lú mi bí a ó ti máa ka àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. For it is impossible for those who are once enlightened and have tasted of the heavenly gift, and were made partakers of the Holy Ghost, and have tasted of the good word of God and the powers of the world to come. A day shall fall away to renew them again unto repentance, seeing they crucify to themselves the Son of God afresh, and put him to an open shame, for the earth which drinketh in the rain that cometh out upon it. and bringeth forth herbs, meet for them by whom it is dressed, receiveth blessing from God. But that which beareth thorns and briars is rejected, and is nice unto cursing whose hand is to be burned. Nitori àwọn tí a ti là lójú lẹ́ẹ̀kan, tí wọ́n sì ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, tí wọ́n sì ti di alábàápín ẹ̀mí mímọ́, tí wọ́n sì ti rere Ọlọ́run wò àti agbára ayé tí wọ́n ti ṣubú kúrò kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tún sí ìrònúkúwàdà nítorí wọ́n tó kan ọmọ ọlọ́run máa gbélébù sí ara wọn lé ọ̀tún wọ́n sì dojú tì í ní gbangba nítorí ilẹ̀ tí ó ń fi omi òjò tó ń rọ̀ sórí rẹ̀ nígbà gbogbo mu tí ó sì ń wo ewébẹ̀ tí ó dára fún àwọn tí àǹtí ìtorí wọn ró pẹ̀lú ń gba ìbùkún lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n èyí tí ó ń hu ẹ̀gún àti òṣùṣú akọ kò jìnà sí ègún òpin èyí tí ó jẹ́ fún ìjóná. Those verses of scripture which were read together uh, they form the basis of what we are studying tonight. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà papọ̀ yìí, ó ní ẹ̀kọ́ wa ti àṣálẹ̀ ìdúrólé lórí. It is part of scripture given by the inspiration of God. Ó jẹ́ apá kan ìwé mímọ́ tí a fi fúnni nípa ìmísí Ọlọ́run. It is part of scripture that cannot be broken. Ó jẹ́ apá kan ìwé mímọ́ tí a kò lè tí a kò lè ṣẹ́. It is part of scripture that the word of God says, "Seven and not may pass away, not one jot, not one tittle, out of the word will pass pass away. Ó jẹ́ apá kan ìwé mímọ́ èyí tí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ó rọrùn fún ayé àti ọ̀run láti kọjá lọ ju kínkín nínú ọ̀rọ̀ Ọlọ́run kó lọ láì má ṣe. It is part of the scripture that the Lord has given for our correction, for our reproof, for our warning, so that we'll take instruction, we'll take admonition, and we'll be able to walk straight the way we ought to do as children of God. Ó jẹ́ apá kan ìwé mímọ́ èyí tí Ọlọ́run ti fi fún wa, fún ìtọ́ni wa, fún ìkọ́ni wa, fún ìbániwí wa, kí ó bàa lè jẹ́ pé a ó lè wà ní ìmúrasílẹ̀ Yet we need to understand and remember it is part of the scripture that some people twist, distort, rest to their own perdition and to their own punishment. Obviously, the passage is talking about something frightening. Eh, dájúdájú náà ibi tí a kà yìí ó ń sọ nípa nǹkan tó bani lẹ́rù. is talking about apostasy. ó ń sọ nípa pípadà kúrò lọ́dọ̀ ẹ̀ lọ́rùn pátápátá. is talking about the people that fall away. ó ń sọ nípa àwọn tí wọ́n kúrò ní ojú ọ̀nà ọlọ́run. and is talking about the danger is talking about the doom is talking about the damnation of the people that fall away and it becomes impossible to renew them again to repentance. ó ń sọ nípa ewu àti wàhálà àti ìjìyà ayérayé tó ń dúró de gbogbo àwọn tí wọ́n kúrò nínú ìgbà ìgbàgbọ́ tí wọ́n sákọ kúrò ní ìgbàgbọ́ àwọn tó jẹ́ pé yóò nira láti tún wọn padà bọ̀ sí. because of this there are people that misinterpret the word of God. nítorí ìdí eléyìí àwọn kan wà tí wọ́n máa ń ṣe ọ̀rọ̀ ọlọ́run túmọ̀. they try to misinterpret it so as to say there is no danger at all there is nothing to be afraid of everything is going on well everybody that have been born again will eventually get to heaven there is no backsliding there is no perdition there is no judgment it. There is no wrath of God. Once you are in, you are in. There is nothing to fear. Ó jẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ pé àwọn ènìyàn kan máa ń túmọ̀ rẹ̀ lòdì nípa pé láti máa fi àwọn ènìyàn láyà pé kò sí ewu rárá. Níwọ̀n ìgbà tí èèyàn bá ti dẹni ìgbàlà, ó ti dẹni ìgbàlà títí láì nìyẹn. Pé tírú ẹni bẹ́ẹ̀ irú ẹ̀ṣẹ̀ yòówù kó máa dá, irú ipò yòówù kírú ẹni bẹ́ẹ̀ wà, tó bá ti fayé sílẹ̀ yóò sì lọ sí ìjọba Ọlọ́run. He said the passage is hypothetical. That is the passage is talking about something just giving an illustration, just using some difficult words. It will never happen in reality. It is just there so that uh, you'll be a little bit careful, but really they say there is no problem and there is no danger. Àwọn alásìtúmọ̀ yìí wọ́n máa ń túmọ̀ ibi yìí pé ó kàn jẹ́ èrò orí lásán, èlé tí a kàn kọ ní ọ̀nà tí ó lágbára láti lè mú kí èèyàn kí ó jírẹ̀bẹ̀ kó wárìrì ṣùgbọ́n kì í ṣe nǹkan tí a ó mú ṣẹ, ó kàn jẹ́ àpèjúwe ọ̀rọ̀ lásán lásán ni. They try to say that so that they can maintain their false hope of eternal security of sinning, backsliding, rebellious uh, churchgoers. Wọ́n máa ń sọ eléyìí láti lè dúró nínú ààbò èké èlé tí wọ́n gbẹ́kẹ̀lé láti lè tẹ̀síwájú ní ìgbé ayé ẹ̀ṣẹ̀ wọn àti láti tẹ̀síwájú ní ìgbé ayé ìpadà sẹ́yìn wọn. But the passage is very clear. Ṣùgbọ́n ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí hàn kedere. It doesn't need a theologian to interpret it. Kò nílò ẹni tí ó kẹ́kọ̀ọ́ gboyè ní ìmọ̀ Bíbélì láti túmọ̀ rẹ̀. The Bible interprets itself. Bíbélì fúnra rẹ̀ ó pé. The passage is warning us of the possibility of apostasy. Ẹsẹ̀ ibi tí a ń kìlọ̀ fún wa nípa lílè ṣe pé kéèyàn di apadà sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. It's talking about the perdition of the apostates. Ó ń sọ nípa ìparun èyí tí ó ń dúró de àwọn tí wọ́n kúrò lọ́dọ̀ Ọlọ́run. There is a difference between backsliding and apostasy. Ìyàtọ̀ ń bẹ láàrin ìpadà sẹ́yìn àti písàkúkúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá. Just like there is a difference between falling and falling away. Gẹ́gẹ́ bí ìyàtọ̀ ṣe wà láàrin pé ṣíṣubú tàbí ṣíṣubú kúrò pátápátá. Now the one that falls is the one that backslides. Ẹni tí ó bá ṣubú òun ni ẹni tí ó padà sẹ́yìn. The one that falls away is the one that goes into apostasy. Ẹni tí ó wá ṣubú pátápátá òun ni irú ẹni tí ó ti kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá. For the people that fall there is there is forgiveness. Fún àwọn tí wọ́n ṣubú ìdáríjì ń bẹ fún wọn. For the people that fall and they come there is repentance repentance and there is a forgiveness and there is salvation there is restoration. fún àwọn tí wọ́n ṣubú tí wọ́n èso dìde tí wọ́n padà sọ́dọ̀ olúwa ìdáríjì àti àánú ń bẹ fúnra àwọn ènìyàn bẹ́ẹ̀. david fell but he didn't fall away. dáfídì ṣubú ń tòótọ́ ṣùgbọ́n kò ṣubú pátápátá. peter fell but he didn't fall away. bó tilẹ̀ jẹ́ pé pétérù ṣubú ṣùgbọ́n kò ṣubú pátápátá. the people that fell but they didn't fall away those are the people that backslide and there is restoration for them there's a grace of God for them. Àwọn tí wọ́n ṣubú ṣùgbọ́n tí wọn ò ṣubú pátápátá, irú àwọn ẹni bẹ́ẹ̀ ìdáríjì ń bẹ fún wọn tí wọ́n bá padà wá sí ọ̀dọ̀ Olúwa. But Balaam fell and Balaam fell away. Ṣùgbọ́n Bálámù ṣubú, ó sì ṣubú pátápátá. He fell away from obeying the law. Wọ́n ṣubú kúrò nínú gbígbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Eventually joined the enemies of the people of God. Kúrò wá yẹ́ ó darapọ̀ mọ́ àwọn ọ̀tá Ọlọ́run. And he began to join the people that were waging war against the people of God. He didn't only fall, Balaam fell away. Ó wá dé àyè pé ó darapọ̀ mọ́ àwọn ọ̀tá Ọlọ́run láti lè máa mú àwọn ènìyàn Ọlọ́run kọsẹ̀ nípa báyìí Bálámù ṣubú ṣùgbọ́n ṣubú pátápátá. Kóra, Dathan and Abiram they fell they didn't stop there they fell away. Kóra, Dátánì àti Àbìrámù wọ́n ṣubú ṣùgbọ́n wọn ò dúró bí ṣubú nìkan wọ́n ṣubú pátápátá. Judas Iscariot fell. Judas Iscariot ṣubú. But he didn't just remain there. Ṣùgbọ́n kò wà níbẹ̀ nìkan. Judas Iscariot fell to the point he fell away. Judas ṣubú débi pé ó ṣubú pátápátá ni. And so such people, they do not find place for repentance. They cannot be renewed to repentance again. They are forever lost. They perish forever. Irú àwọn ènìyàn wọ̀nyí, wọn kò rí àyè ìrònúkúwàdà. Wọ́n ti sọnù títí ayé, wọ́n sì ṣègbè bẹ́ẹ̀. And so you must always make the difference between falling that's backsliding and falling away that's apostasy. nípa báyà gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin ṣíṣubú ìyẹn ni ìpadà sẹ́yìn àti ṣíṣubú pátápátá ìyẹn ni kíkú òròdó ọlọ́run. as we look at the passage we are going to touch on three definite points. bí a ti ń wo ibi kíkà yìí àwọn nǹkan mẹ́ta la máa gbé yẹ̀wò. number one the danger of apostasy. àkọ́kọ́ inú rẹ̀ ni ewu ṣíṣubú kúrò nínú ìgbàgbọ́ pátápátá. number two the description of apostates. èkejì ó ní àpèjúwe àwọn tí ó ṣubú kúrò nínú ìgbàgbọ́ pátápátá. number three the damnation of apostates. Ẹ̀kẹta ni ẹ̀bi àwọn tí ó kúrò nínú ìgbàgbọ́ pátápátá. Let us look at number one. Ẹ jẹ́ àwọ̀ kókó àkọ́kọ́. The danger of apostasy. Ewu ṣíṣubú kúrò nínú ìgbàgbọ́ pátápátá. Look at it in uh, verse four chapter six of Hebrews. Ìwọ wò nínú Ebéèrè orí ẹsẹ̀ ìkẹrin. For it is impossible for those that were once enlightened àwọn tí a ti là lójúlẹ̀ kan. and have tasted of the heavenly gift. tí wọ́n sì tó ẹ̀bùn ọ̀run wò. and were made partakers of the holy ghost. tí wọ́n sì di alábàápín ẹ̀mí mímọ́. and they have tasted of the good word of God. tí wọ́n sì tọ́ ọ̀rọ̀ rere ọlọ́run wò. and the powers of the world to come. àti agbára ayé tí ń bọ̀. if they shall fall away. tí wọ́n bá sì ti ṣubú kúrò. to renew them again unto repentance. kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tún sí ìrònú kúrò àjà kí ló fà á. because they crucify to themselves the Son of God afresh and they put him to an open shame. Nítorí wọ́n tún kọ ọmọ Ọlọ́run máa gbélébù sí ara wọn lọ́tún, wọ́n sì dojú tì í ní gbangba. You see it says here, it is impossible to renew them again unto repentance. Orí Now you see there are people, theologians that are taking that word in verse 4 and they say, well, that word says impossible. Uh, why don't we modify it a little and just understand it is difficult to renew them again unto repentance. Ǹjẹ́ o jẹ́ mẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ gboyè ìmọ̀ Bíbélì kan wà èyí tí wọ́n sọ pé in Bíbélì sọ ń bì pé kò lè ṣeé ṣe yìí kí ló dé tí a ò kú pẹ̀ nkọ́rọ́yìn rẹ̀ kí a sọ pé yóò nira láti mú wọn padà bọ̀ sípò ni. Well if we do that with that word impossible there. Tí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kò ṣeé ṣe tó wà níbí. We have to do also with Hebrews chapter eleven verse six. Ẹ a láti ṣèyẹn pẹ̀lú nínú Ebéèrè orí kọkànlẹ́sẹ̀ ìtẹ́fà. Because Hebrews chapter eleven verse 6 says, But without faith, it is impossible to please him. Then we have to change that a little. We have to say it is difficult to please him. Ìṣe làbá sọ pé ó nira láti wò Now can you see there if you change it in one place you have to change it in, other, in the other place. Ó wá lè rí pé tí a bá yí padà ní ibòmíràn a gbọ́dọ̀ yí padà níbi yòókù. But it doesn't say it is uh, difficult for to renew them to repentance it says it is impossible. Kò sọ pé yóò nira láti sọ wọ́n di ọ̀tún sí ìrònúkúwàdà ó ní kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tún sí ìrònúkúwàdà. And so you see what the Lord is saying here. Nípa báwo wá lè rí tí Olúwa sọ ní. Please come back to Hebrews chapter six. Ẹ jẹ́ já padà sí Ebéèrò orí kẹfà. Hebrews chapter six let's look at verse eighteen. Ebéèrò orí kẹfà ẹsẹ̀ ìkejìdínlógún. It says by two immutable things in which it was impossible for God to lie. Pé nípa ohun àìlèyípadà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké. If we change the word impossible to difficult we have to change that verse and we have to say by, that by two immutable things in which it was difficult for God to lie. He can lie, but it's difficult. It's difficult for God to lie. You can't say that. The word impossible is impossible. You say it's impossible for God to lie. Nípa pé kí a nira. Iṣẹ́ làbákàn sọ pé nípa ó lè ṣèké yóò nira fún láti sọ nǹkan bẹ́ẹ̀ ohun tí a pè ní kò ṣeé ṣe kò ṣeé ṣe kò lóókọ méjì kò ṣeé ṣe So you see we leave the word impossible there in Hebrews chapter 4 verse 6 and we read it as it is, we accept it as it is, we interpret it as it is, we understand it as it is, it says it is impossible for those who were once enlightened, who have tasted of the heavenly gift and were made partakers of the Holy Ghost and have tasted of the good word of God and the powers of the world to come come, if they shall fall away, to renew them again unto repentance. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fi kò lè ṣeé ṣe tí a kọ sínú ìwé Ébérù orí kẹfà ẹsẹ̀ ìkẹfà yẹ ká fi sílẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ bí ọlọ́run ṣe kọ́ sílẹ̀ wípé irú àwọn tá a ti là lójú lẹ́ẹ̀kan tí wọ́n ti tó ẹ̀bùn ọ̀run wò tí wọ́n di alábàápín ẹ̀mí mímọ́ tí wọ́n ti tọ́ ọ̀rọ̀ rere ọlọ́run wà tí agbára ayé ti ń bọ̀ kò lè ṣeé ṣe fúrú àwọn tí a bá ti ṣubú ká tó sọ wọ́n di ọ̀tún padà sí ìrònúkúwàdà. You see, it is telling us that the hope of restoration for the apostates who are falling away that that hope is forever gone fún àwọn tí wọ́n ti padà kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá irú ìrètí bẹ́ẹ̀ ó ti di láíláí pọgbá. backsliders who fall they can come back. ipe kò kò lè ṣeéṣe fún ọ láti padà. backsliders who fall can come back. àwọn apadà sẹ́yìn tí wọ́n ṣubú wọ́n lè padà wá. David repented he came back. David ronúkúwàdà ó padà wá. and uh, God rebuked Moses for striking the rock two times he pleaded with God he is now in heaven bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run bá Mósè wí nítorí pé ó fi ọ̀pá lu àpáta náà lẹ́ẹ̀mejì ó bẹ̀bẹ̀ níwájú ọlọ́run ṣùgbọ́n ní báyìí ó ń bẹ níjọba ọlọ́run. Peter fell and he told a lie but he wept he cried he came back into the kingdom of God and God still used him mightily. Pétérù ó ṣubú kúrò lórí ọ̀fẹ́ ọlọ́run nípa pípurọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ó sunkún kíkorò ó ronúpìwàdà ọlọ́run sì gbà padà ó tún lò ní ọ̀nà ìyanu. The prodigal son that went to the far country he came back to himself he repented repented. He came back and the father received him. Ọmọ onínàkúnà tí ó lọ sí ilẹ̀ òkèèrè èyí tí ó fi èyí tó ná ìnàkúnà lọ́ngbà tó ronú padà tó tọ́ bàbá rẹ̀ wá bàbá sì tó tẹ́wọ́ gbà. But if a person goes beyond backsliding. Ṣùgbọ́n tí àbá wá gungi ré kọjá ìbè ìrònú padà. If he goes to the point of falling away. Tí ó wá padà kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá. To the point of apostasy. Títí di ẹ di pé ó fi Ọlọ́run sílẹ̀ pátápátá. The result is frightening. Àbájáde rẹ̀ ó bani lẹ́rù. Because it becomes equivalent to committing the unpardonable sin. Torí pé ó ṣe déédéé pẹ̀lú ẹni tí ó dẹ́ṣẹ̀ tí a ò lè dáríjì. The people who are falling away are the people that eventually have committed the unpardonable sin. They cannot be forgiven. They cannot be renewed again to repentance. Àwọn tí wọ́n ti padà kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá ni àwọn tí wọ́n ti dẹ́ṣẹ̀ tí a kò lè dáríjì. Wọn ò lè ronúpìwàdà bẹ́ẹ̀ sì ni a ò lè dáríjì wọn mọ́. In Jeremiah chapter eight. Nínú Jeremiah orí kẹjọ. Jeremiah chapter eight. Jeremiah orí kẹjọ. Reading from verses four and five. A kẹsẹ̀ ìkẹrin àti ìkarùn-ún. Moreover thou shalt say unto unto them, thus says the Lord, shall they fall and not arise, that shall they turn away and not return? ènìyàn lè ṣubú láìdìde mọ́ tàbí ènìyàn lè padà kí ó má tó yí padà mọ́. these people they are backsliding. àwọn ènìyàn wọ́n ti padà sẹ́yìn. and God was sending Jeremiah to them. ọlọ́run sì rán Jeremiah sí wọn. God was saying how long will I wait for you. ọlọ́run sọ pé báwo ni ó ti pẹ́ tó ti wọ́n lóde yìí. will you fall and not arise. ẹ̀yin ò ṣubú láìdìde mọ́. will you turn away from me and not return. ẹ̀yin ò wá tó yí padà kúrò lọ́dọ̀ mi láti má padà sọ́dọ̀ mi mọ́. he said in verse five why then is these people of Jerusalem sleep leading back by a perpetual backsliding. Ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní èéṣe tí àwọn ènìyàn Jerusalem yìí sọ ìpadà sẹ́yìn di ìpẹ̀yìndà láéláé. You see, they were going beyond backsliding and they were making it perpetual backsliding. Ó wá rí i pé wọ́n ti kúrò ní ìpele ìpẹ̀yìndà, wọ́n fẹ́ sọ ìpẹ̀yìndà yìí di ìpẹ̀yìndà láéláé. It says they hold fast the siege, they refuse to return. Ó ní wọ́n di ẹ̀tàn mú ṣinṣin Wọ́n kọ̀ láti padà. That's the danger. That a person that has fallen into sin. He gets in love with that sin. He adds to that sin. He begins to defend that sin. He begins to rejoice in that sin. He begins to recommend that sin. He begins to say, I don't worry anymore whatever the consequence. He makes the backsliding a perpetual, permanent, forever backsliding? Ó sọ ìpẹ̀yìndà rẹ̀ di ìpẹ̀yìndà láéláé tó fẹ́ fìdí pagbá sínú rẹ̀. He has gone into deceit. Ó ti lọ sínú ẹ̀tàn. He is holding on to deceit. Ó di ẹ̀tàn mú ṣinṣin. He is holding fast to deceit. Ó di ẹ̀tàn yẹn mú ṣinṣin. And instead of returning like the prodigal son. Èyí ò bá dẹ̀ fi ronú padà gẹ́gẹ́ bí ọmọ onínàkúrẹ́. He doesn't want to return. Kò fẹ́ ronú padà. He refuses to return. Ó kọ̀ láti ronú padà begins to close the gate and lock the gate and seal the gate of repentance and restoration against himself. ìṣe ló bẹ̀rẹ̀ sí ní fi kọ́kọ́rọ́ sílẹ̀kùn tó ń ti ilẹ̀kùn tó ń ti ilẹ̀kùn nínú ẹ̀ṣẹ̀ tó jókòó pagbá sínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. that's the danger of apostasy. ewu tó wà nù kíkúrò lọ́dọ̀ ọlọ́run pátápátá ni. in second peter chapter two. nínú pétérù kejì orí kejì. reading from verse one. a ó kà láti ẹsẹ̀ ìkíní. but there were false prophets also among the people even as there shall be false teachers among among you who privily privately shall bring in damnable heresies, even denying the Lord that bought them and bring upon themselves swift destruction. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò sì wà láàrin yín àwọn ẹni tí yóò yọ̀ mú àdámọ̀ ègbé wọ inú yín wá àní tí yóò ṣẹ́ olúwa tí ó rà wọ́n wọ́n sì mú ìparun tí ó yára kánkán wá sí orí ara wọn. This is not talking about the people that are weak and they have been deceived. eléyìí ò sọ nípa àwọn tí wọ́n jẹ́ aláìlera tí a sì tàn This is not talking about unintelligent people who did not know the word of God very well and therefore some false prophets some false preachers deceived them. eléyìí ò sọ nípa àwọn tí wọn ò lọ́gbọ́n tó débi pé kí wọ́n lè lóye ọ̀rọ̀ Ọlọ́run débi pé àwọn wòlíì èké kan wá wọ́n tàn wọ́n jẹ. These are not the people that uh, shockingly and surprisingly, some uh, peddlers of false doctrine came to them, and because they didn't know their scriptures very well, they fell into deceit. Eléyìí àwọn tí wọ́n ń tan ìrere èké kálẹ̀ ìṣe ni wọ́n kàn tọ̀ wá tí wọ́n dẹ̀ tàn wọ́n jẹ eléyìí ò nípa àwọn èèyàn bẹ́ẹ̀. This is talking about the people that lay the truth aside. ẹ wọ́n sọ eléyìí sọ nípa àwọn tí wọ́n pa òtítọ́ sí ẹ̀gbẹ́ kan. The people that abandon the truth. àwọn tí wọ́n kọ òtítọ́ sílẹ̀. And deliberately they begin to investigate heresy. tí wọ́n wá mọ̀ mọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àwárí àdámọ̀ èké. And they begin to try to prove the heresy that the heresy is the right thing. tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé àdámọ̀ èké yìí ó ní nǹkan tó dáa gan. and they begin to deny the Lord that bought them before they were born again, before they were saved, before they were children of God, they were purchased by the blood of the Lamb. They now deliberately say that, that Jesus, we don't believe in his blood again, we don't believe in redemption again, he died for himself, not for them. And then they deny the Lord who had previously bought them and saved them and redeemed them and purchased them. They deny the Lord that bought them. There is no salvation for them again because the only Savior, they are totally rejected rejected and they bring destruction swiftly upon themselves. irú àwọn tó jẹ́ pé wọ́n ti ìgbà kan mọ olúwa tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn tí wọ́n wá ṣẹ́ olúwa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sí orúkọ olúwa tí wọ́n ní bá jẹ́ pé nítàwọn ni àwọn ò nínú ikú orí àgbélébù tí jésù ṣe tó kú fáwọn àti pé ẹ̀jẹ̀ rẹ̀ kì í ṣe fún àwọn bí kò ṣe pé fún àwọn ẹlòmíì irú àwọn tó jẹ́ pé wọ́n mú àdámọ́ ègbé báyìí wá sí orí ara wọn irú àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n mú ìparun tí ó yára kankan wá sórí ara wọn pẹ̀lú. Matthew chapter Nínú Mátì orí kejìlá. Reading from verse thirty-one. A ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Wherefore I say unto you all manner of sin and blasphemy shall be forgiven unto men, but the blasphemy against the Holy Ghost shall not be forgiven unto men. Nítorí náà ni mo wí fún yín, gbogbo irú ẹ̀ṣẹ̀kẹṣẹ̀ àti ọ̀rọ̀ òdì lè ènìyàn ṣùgbọ́n òròdì sí ẹ̀mí mímọ́ a kì yóò lè dárí rẹ̀ jì ènìyàn. Here the Lord Jesus Christ was telling the Jewish people, he said, now if you are sinning and sinning and sinning, be very careful. There is a point you get to in sin. The cup of iniquity, of iniquity becomes full. You go over the line, your soul is lost. Ní ni Jésù Olúwa ti ń kìlọ̀ fún àwọn Júù wípé bí ẹ ti ń dẹ́ṣẹ̀ tẹ́ nú ẹ̀ṣẹ̀ ẹ ó bá ẹ̀ṣẹ̀ dé ibi pé ẹ ó dá débi pé aago ẹ̀ṣẹ̀ aago ìríra yóò kún débi pé yóò mú yín lọ sínú ìparun. The Lord was warning the people. Olúwa ń kìlọ̀ fún àwọn ènìyàn náà. You sin, you return to the Lord, you will be forgiven. Ó ní ẹ̀dẹ́ṣẹ̀ ẹgbẹ́bẹ́ bá padà sọ́dọ̀ Olúwa yóò dárí dé. You fall, you rise, you return to the Lord, you will be forgiven. Tó o bá ṣubú tó o dìde tó o padà sí ọ̀dọ̀ Olúwa ó dárí dé ọ. You lie, you deceit, you slander, you criticize, you oppose, you even blaspheme, you return unto the Lord, you'll be forgiven. Òkúrọ́ ó ọ̀rọ̀ ba kẹ́lẹ́ba ẹnìkejì jẹ́ ó sọ àwọn nǹkan tí ò dáa. Nígbà tó o bá ronúpàdà tó o bá padà sí ọ̀dọ̀ Olúwa, Olúwa yóò sì dáríjì ọ́. But he said be very careful. Ó ní ṣùgbọ́n láti ṣọ́ra. Because with every sin you commit. Torí pé nínú gbogbo ẹ̀ṣẹ̀ tẹ̀ ń dá yìí. You are fashioning the chain of sin. Ìṣe ni ẹ̀ ń di e, e, e, okùn ẹ̀ṣẹ̀ lẹ́yìn. And the chain can become so strong. Okùn náà ó dẹ̀ lè le. And you can become so brazen and so bold-faced and you you can become so stubborn and you can go just a step, a step beyond and you blaspheme against the Holy Ghost final there will be no forgiveness. ó lè mú àǹfààní yìí kó o ṣì lò nípa pé si bá yá kí ọkàn rẹ wá lé débi pé ńgbà bó bá tún gbèsè gbé ìgbésẹ̀ mìíràn tí ó tún tayọ irú ìtí o ti gbé tẹ́lẹ̀ ó wá lè lọ sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kó wá jẹ́ pé ó di láéláé pẹgbẹ́ kó mọ́ ìrìn and if verse thirty-two and whosoever shall speak a word against the son of man it shall be forgiven him but whoso speaketh against the holy ghost it shall not be forgiven him neither in this world neither. together in the world to come. Ní ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn, a ó dárí rẹ̀ jìn ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a kì yóò dárí rẹ̀ jì ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. now you see about these apostates. ó wá lè rí nípa pé kéèyàn kúrò lọ́dọ̀ ọdún what you see they have done that makes it impossible for them to be renewed again unto repentance. kí ni àwọn nǹkan náà tí wọ́n ti ṣe èyí tí ó fi jẹ́ pé yóò ṣòro fún wọn láti padà sí ọ̀dọ̀ olúwa. come back to Hebrews chapter six and verse six. ìwọ padà sínú Hébérù orí kẹfà ẹsẹ̀ ìkẹfà. it says if they shall fall away it's impossible to renew them again to repentance. what have they done? kí ni wọ́n sin they crucify to themselves the son of God afresh. Nítorí wọ́n tún kan ọmọ Ọlọ́run máa gbélébù sí ara wọn lọ́tún. If you have the spirit of God, you will understand. Tí o bá lẹ́mìí Ọlọ́run, òye òye. If you know the scriptures, you will understand. Tó o bá mọ ìwé mímọ́, wà lóye. The agony of the cross was terrible. Ipe ìrora lórí àgbélébù le. When Jesus looked ahead and he saw the agony of the cross, he went to get Gethsemane. He said, My father, if this cup can pass by me, that would have been wonderful, but not my will, but thine be done. It was something that was so agonizing that Jesus Christ, he would have, if he had any other way to save man, he would have done that other thing apart from going to the cross. And these people now, they crucify again the Son of God unto themselves. That's why it's impossible for them to make it. ìrora yìí ó le púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́lẹ́ tó jẹ́ pé nígbàtí Jésù Olúwa wọ ọjọ́ iwájú nípa ti ìrora tí ó là kọjá lórí àgbélébù ó ń láti lọ sínú ọgbà Gásẹ́mánì láti gbàdúrà sí bàbá yìí pé bàbá tó bá jẹ́ pé ìfẹ́ rẹ ni pé kí aago yìí kí ó lè kọjá kúrò lórí mi bí kò ṣe kì í ṣe ìfẹ́ mi bí kò ṣe ìfẹ́ tìrẹ ni ká ṣe tó bá jẹ́ pé ọ̀nà mìíràn wà láti lè gba ènìyàn là tí kìí ṣe nípa ikú oró lórí igi àgbélébù ni jésù olúwa ìbá ṣùgbọ́n nítorí ìrora yìí ẹ̀yin náà wá wò kí ènìyàn kan kó wá pawọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni búburú láti tún kan jésù má àgbélébù lọ́tún ìdí nìyẹn tí ò fi lè ṣeéṣe fún wọn láti padà. and it says to put him to an open shame. ètò ẹ̀ tún tì ní gbangba. that means then apostasy we are talking about is not private backsliding. nípa báyìí ó wá túmọ̀ sí pé kéèyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá ṣe kéèyàn ó ṣe ìfẹ́lẹ́. The falling away we are talking about is not a private hidden something. A believer has seen. is very unhappy with himself, is crying within himself. In his room he's saying, Oh Lord, I've disappointed you. I shouldn't have done. People don't know about it. He is the only one between him and God in a private way. That's not what we're talking about. We're talking about the people that have crucified the Lord again afresh and they put him to an open shame, public shame. shame. Nígbà tí a bá ń sọ nípa pé kéèyàn ṣubú pátápátá kúrò lọ́dọ̀ Ọlọ́run, ohun tí ó hàn gbangba tí gbogbo àwọn èèyàn ò rí ni, ó mọ̀ pé tí onígbàgbọ́ bá ṣèèṣì dẹ́ṣẹ̀, irú ẹni bẹ́ẹ̀ inú rẹ̀ ó bàjẹ́, nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ á bẹ̀rẹ̀ sí gbàdúrà sí Ọlọ́run pé Ọlọ́run ṣàánú fún mi, ẹ̀ torí pé mo ti já ọkulẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó túkan ọmọ Ọlọ́run máa gbélébù sí ara wọn lọ́tún tí wọ́n sì dojú tì ní gbangba kì í ṣe nǹkan bòńkẹ́lẹ̀ nǹkan gbangba ni. Now these are the people that join hands with Judas Iscariot. Irú àwọn tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú pẹ̀lú Judas Iscariot. These are the people that joined hands with Jews and they crucified the Lord again. Irú àwọn tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Júù ni tí wọ́n tún kan Jésù Olúwa mọ́ sílẹ̀. They are the people that if they were there at the time when Jesus Christ was betrayed, they would have betrayed Jesus Christ. Irú àwọn tó jẹ́ pé tó bá jẹ́ pé wọ́n wà láàyè nígbà náà tí a tá a fi Jésù hàn ni wọn ìbá fi Jésù hàn pẹ̀lú wọn. If they were there when the people were crying crucify him, crucify him, they would have cast their vote among the people and they too would have shouted crucify him. kó jẹ́ pé wọ́n láǹfààní àti wà láyé nígbà náà nígbà tí àwọn ènìyàn kígbe pé ẹ̀kàn máa gbélébò ẹ̀kàn máa gbélébò àwọn náà ìbá ti da ìbò wọn pọ̀ mọ́rú àwọn ènìyàn bẹ́ẹ̀ pẹ̀lú òun láti kan. it means that these apostles are the people that now entertain hatred in their heart against Jesus Christ. ó wá túmọ̀ sí pé irú àwọn tí wọ́n ti ṣubú kúrò lọ́dọ̀ Ọlọ́run yìí ni àwọn tí wọ́n ní ìkórìíra nù ọkàn wọn sí Jésù Olúwa. you know ordinary backsliders they still still say, oh Lord, I know that you have done well to me, you have done good to me, I know you've taken care of me, I'm the one that have disappointed you, I have backslidden, I have sinned, I'm sorry for what I've done, I will never do this again. They don't have hatred against Jesus Christ. They remember his death on the cross of Calvary and they cry. But these ones, they have hatred against the Lord and they are shouting again with the people that crucify the Lord, crucify him. Oh my, wípé I want to back up pẹ̀yìndà, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò ní ìkórìíra nu ọkàn wọn sí olúwa irú àwọn ẹni bẹ́ẹ̀ tiẹ̀ máa rawọ́ ẹ̀bẹ̀ nínú àdúrà ìpè olúwa ẹ mo sì fẹ́ràn rẹ bó tilẹ̀ jẹ́ pé mo ṣàṣìṣe tí mo dẹ́ṣẹ̀ ìṣeni kó o dáríjì mi kó fàánú gbà mí ṣùgbọ́n àwọn ènìyàn tá à ń sọ pé wọ́n ṣubú kúrò lọ́dọ̀ ọlọ́run pátápátá yìí wọ́n á dóhun wọn pọ̀ pẹ̀lú àwọn ojú ìpè ẹ̀kàn máa gbélébù torí ìkórìíra nu ọkàn wọn. ordinary backsliders are different. ordinary backsliders are looking at bible verses where can I find the promise of God that will promise me that if I pray God will forgive me. àwọn tí ó jẹ́ asáko lásán wọ́n máa wá ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run níbi wá ti gbé rí ìlérí ọlọ́run ibi tí ọlọ́run ti gbe ṣèlérí pé tí wọ́n bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run yóò gbà wọ́n. ordinary backsliders they are looking for the verses of the blood of Jesus that the blood of Jesus will cleanse me from all my all my sin and they are trying to hold on to that and the devil is saying no you cannot be saved they are saying oh God I don't want to be lost I don't want to go to hell those are ordinary backsliders they are apostates they say they have nothing to do with the blood they have nothing to do with Christ they have nothing to do with the

bẹ́ẹ̀ a ní kò òun ní kankan ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù òun ní kankan ṣe pẹ̀lú ìgbàlá rẹ̀ ẹ mú kúrò ẹ kàn má gbélébù. Look at chapter ten of Hebrews verse twenty-nine. Ìwọ wo ewe ese kẹwàá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Of how much sorrow punishment suppose ye. shall he be thought worthy who has trodden underfoot the Son of God and has counted the blood of the covenant wherewith he was sanctified an unholy thing and he has done despite unto the spirit of grace. ó ní mélòó mélòó ni ẹ pé a ó jẹ olúwa rẹ̀ ní ìyà kíkan ẹni tí ó tẹ ọmọ ọlọ́run mọ́lẹ̀ tí ó sì ka ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi sọ́ di mímọ́ sí ohun àìmọ́ tí ó sì kẹ́gàn ẹ̀mí oore ọ̀fẹ́. you see the apostate here. ó wá rí ẹni tó ti kúrò lọ́dọ̀ ọlọ́run pátápátá mi. it's a person that has fallen away. ó jẹ́ ẹni tó ti ṣubú kúrò pátápátá. it's a person that rejects the Lord. ó ní ẹni tó ti kọ olúwa pátápátá. it's a person that the Lord himself the son of God in a pictorial form here is coming to him saying ah ah what have I done to you? I died for you. I shed my blood for you. And that blood uh, began to flow. And then he puts Jesus Christ down He walked on Jesus. He has trodden underfoot the Son of Man. And he counted the blood wherewith he had been sanctified in the past. He counted that blood an unholy thing. And then he has done despite to the Spirit of grace. He says, Spirit of God, don't talk to me. I don't want any of that nonsense. He calls salvation nonsense. He calls sanctification nonsense. He calls uh, the blood of Jesus nonsense. And he pushed the Lord away. He walks his way and say, let what will happen happen. Whatever will come, let it come. I don't want anything of that salvation. That's the apostate. Ó mọ̀ ẹni ti ṣubú kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá, onírú ẹni tá a lè fojú fínú wò ó bí jésù olúwàtẹ̀ tó ṣe súnmọ́ nínú ọkàn rẹ̀ pé tó ń bi léèrè pé ọ̀rẹ́ kí ni mo ṣe fún ọ pẹ̀lú gbogbo ìjìyà pẹ̀lú gbogbo ikú orí igi àgbélébò kí ló fa sábàbí tó fi kúrò lọ́dọ̀ mi tó fi fi mí sílẹ̀ ó káwá fojú inú wòye pé ẹni yìí òun lẹni tó ti ọmọ ọlọ́run sí ẹ̀gbẹ́ kan tó ti ṣubú tó tẹ̀ mọ́lẹ̀ tó mú ẹ̀jẹ̀ mọ́jẹ̀mú èyí tí a ti fi sọ́ di mímọ́ tẹ́lẹ̀ tó kà sí ohun àìmọ́ tó kẹ́gẹ̀ mi orí ọ̀fẹ́ tó ní òun nìkan ṣe pẹ̀lú ìgbàlà tó ń pe ìgbàlà ní tí wúlò tó sọ pé kẹ́mì bó ń sọ̀rọ̀ mọ́ irú ẹni báyìí kò lè ṣeé fún wọn láti mú wọn padà wá sínú ìrònú padà. The passage we are looking at in Hebrews chapter six gives us a description of the apostates. ẹ àyíntọ́ ibi tí a ń kà nínú ìwé ebéèrú orí kẹfà ó fi àpèjúwe àwọn tó ti kúrò nínú lọ́dọ̀ Ọlọ́run wa. Look at Hebrews chapter six verses four and five. ìwọ ebéèrú orí kẹfà ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn-ún. It tells us five things of the experiences of these apostates in the past. ó sọ àwọn nǹkan márùn-ún nínú ìrírí àwọn tí wọ́n ti jẹ́ apadà sẹ́yìn kúrò lọ́dọ̀ ọlọ́run yìí náà wá. talking about this fellow now that has fallen away. ó sọ nípa ẹni kó ti ṣubú kúrò. the fellow that has now gone to apostasy. ó ti kúrò lọ́dọ̀ ọlọ́run pátápátá. but he said in the past number one that's in verse four he was once enlightened. ó sọ irú ipò tí ẹni yẹn ti wà tẹ́lẹ̀ ní ipa àkọ́kọ́ ní ẹsẹ̀ ìkẹrin pé nítorí a ti là lójúlẹ̀ ẹ̀kan rí. he was once enlightened. a ti là lójúlẹ̀ ẹ̀kan rí. what does that mean? kí nìyẹn túmọ̀ sí? he was once in spiritual darkness but the light

Come back to Hebrews chapter 6 and verse 4. The second thing, and you have tasted of the heavenly gift. That is these uh, apostles we are talking about in the past, they tasted of the heavenly gift. What does that mean to taste of the heavenly gift? In uh, John John chapter four verse ten. Nínú Jòhánù orí kẹrin ẹsẹ̀ ìkẹwàá. He Jesus answered and said unto her, If thou knewest the gift of God and who it is that says unto thee, Give me to drink, you would have asked of him and he would have given thee living water. Jésù dáhùn ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ ọmọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu ìwà ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀ òun ìbá sì ti fi omi ìyè fún ọ. Jesus is a gift from heaven. Jésù ó ní ẹ̀bùn láti ọ̀run. And these apostles we are talking about number one they were once enlightened number two they tasted the Lord and they knew that the Lord was good. Àwọn tí wọ́n ṣubú kúrò ní ìgbàgbọ́ pátápátá yìí àkọ́kọ́ wọ́n ti àti làwọn lójú lẹ́ẹ̀kan rí èkejì wọ́n ti tọ́ Olúwa wò wọ́n sì rí pé rere ni Olúwa. Number three look at Hebrews chapter uh, 6 verse 4, it says, they were made partakers of the Holy Ghost. Ohun kẹta tí a rí nínú Ebéèrú orí ẹsẹ̀ ìkẹyìn kan náà ni pé wọ́n ti di alábàápín ẹ̀mí mímọ́. Partakers of the Holy Ghost. Alábàápín ẹ̀mí mímọ́. That's very clear. To be a partaker is to be a sharer. They had a share in the gift, in the outpouring of the Holy Ghost. Pé kéèyàn jẹ́ alábàápín ẹ̀mí mímọ́, ohun tó túmọ̀ sí ni pé kéèyàn nípa àti ìpín pẹ̀lú ẹ̀mí mímọ́ yẹn ní pẹ́nu àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ wọn a wọn lórí rí. number four now verse five they have tasted the good word of God. ìkẹrin nínú ẹsẹ̀ ìkarùn ní pé wọ́n ti tọ́ ọ̀rọ̀ rere Ọlọ́run wò. these apostates we are talking about in the past they tasted the word of God the word of God was very sweet to their taste. àwọn tí wọ́n ti ṣubú kúrò ní ìgbàgbọ́ pátápátá yìí wọ́n ti fìgbà kan tọ́ ọ̀rọ̀ rere Ọlọ́run wò wọ́n sì rí pé ọ̀rọ̀ Ọlọ́run dùn. there was a time they read the Bible. There was a time they loved the word of God. They will have quiet time. They will read it. They will understand it. They will cry about it. They will rejoice to find the word of God. They tasted of the word of God. Ìgbà Psalm one oh nine verse one oh three. ọgọ́rùn-ún lé mẹ́ta. How sweet are thy words unto my taste yea, sweeter than honey to my mouth. Báwo ni ọ̀rọ̀ rẹ ti dùn mọ́ mi lẹ́nu tó ó sì lè dùn ju afárá oyin lọ? You see that's the way they felt in the past. Bí wọ́n ṣe ní ìrí nígbà kan nìyí. They read the word of God. Wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run. It was like honey unto them. Ó dàbí oyin lẹ́nu wọn. Very sweet to them. Ó dùn lẹ́nu wọn. In the past when they were still in the Lord, they tasted of the good word of God. Ní ìgbà láéláé nígbà tí wọ́n sì wà nínú Olúwa, wọ́n mọ ọ̀rọ̀ rere ọlọ́run ìpé ọ̀rọ̀ tó dára ni. Hebrews chapter six and verse five. Ebéèrú orí ẹsẹ̀ ìkarùn-ún. And it says they have tasted of the powers of the world to come. Ó wá sọ ó ní wọ́n ti jẹ́ alábàápín agbára ayé tí ń bọ̀. That is the power of the Holy Ghost. Ìyẹn ní pé agbára ẹ̀mí mímọ́. Not only to be a sharer, not only to be a partaker, not only to be in communion with the Holy Ghost, even the dynamite and the power and the strength of the Holy Ghost, they had the power in their lives. Kì í ṣe ṣe pé wọ́n jẹ́ alábàápín ẹ̀bùn ẹ̀mí mímọ́ nìkan tàbí pé wọ́n kàn jẹ́ ẹni tí ó mọ̀ lórèfè nìkan ṣùgbọ́n wọ́n ní ìrírí agbára tí ń dún bí àrà tó wà ní ẹ̀mí mímọ́. You see all these five things that happened to them in the past. Orí àwọn nǹkan márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣẹlẹ̀ sí wọn látẹ̀wá. In the past they knew the law. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n mọ Olúwa. They were once enlightened. A ṣí wọn lójú lẹ́ẹ̀kan. They tasted of the heavenly gift. Wọ́n tó ẹ̀bùn ọ̀run wò. They were made partakers of the Holy Ghost. Àwọn ọjà alábàápín ẹ̀mí mímọ́. They tasted the good word of God. Wọ́n tó ọ̀rọ̀ rere ọl ọlọ́run wò. and they tasted the powers of the world to come. wọ́n sì ti jẹ́ alábàápẹ́ agbára yìí ti ń bọ̀. the power of the Holy Ghost. agbára ẹ̀mí mímọ́. and later now they fell. lópin rẹ̀ wọ́n wá ṣubú. and that's not enough now they fell away. kì í ṣe pé yẹn wá tó nìkan wọ́n wá ṣubú pátápátá. after falling away they became rebellious and blasphemous. nígbà tí wọ́n wá ṣubú tán yìí wọ́n wá di ọlọ̀tẹ̀ àti asọ̀rọ̀ búburú. and so they have got to the point now where it becomes impossible for them to retrace their steps and to come back into the kingdom. wọ́n ti wá dé àyè ibi tí kò lè ṣeé ṣe láti lè tó ṣe àwárí ọ̀nà tí wọ́n ti ń tọ̀ tẹ́lẹ̀ láti wá sínú ìjọba ọlọ́run ọlọ́run. the apostasy takes a, a period. Because apostasy as I told you is not ordinary backsliding. As we look at the Bible, we see six steps that people take generally before they came to before they come to that final point when now they fall away and the Spirit of God says no, uh, eh, there is no point uh, troubling him, there is no point uh, speaking to him him. There is no point trying to bring him back. He has crossed the line. Àwọn ìgbésẹ̀ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ti fi hàn fún wa nípa irú àwọn ènìyàn tí wọ́n kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá débi pé kò ní ṣe é ṣe fún ẹ̀mí mọ́ láti sọ pé bóyá ìrètí ń bẹ fúrò àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ torí pé wọ́n ti gun gire kọjá ewé nígbà Number one, there is backsliding and repeated backsliding. Àkọ́kọ́ ni pé ìpadà sẹ́yìn àti pípadà sẹ́yìn léraléra You see, when somebody is on the way to apostasy, he backslides, he backslides, he backslides, and backsliding becomes something perpetual, something repeated. ó mọ̀ kí èyàn kó tó di ẹni tí ó kúrò lọ́dọ̀ ọlọ́run kúrò nú ìgbàgbọ́ pátápátá irú ẹni bẹ́ẹ̀ á padà sẹ́yìn ńgbò bá tí á tún padà sẹ́yìn á tún padà sẹ́yìn ńgbò bá wá yá wá sọ ìpadà sẹ́yìn di bárakúnú ayé. Jeremiah chapter five and verse six. Jeremiah orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà. In the latter part of verse six. Ní ìlà tó gbẹ̀yìn ní ẹsẹ̀ ìkẹfà. It says because ẹ̀ṣẹ̀ wọn pọ̀ àti ìpẹ̀yìndà wọn le That's the first step. Repeated backsliding, repeated backsliding. He comes, he won't spend a week in the Lord. He goes again. He comes, he won't spend two weeks in the Lord. He goes again. Then he will repent and come. He won't spend one month in the Lord. He goes again. Be very careful. That kind of repeated, repeated, repeated backsliding eventually can lead to apostasy. láti padà kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá irú àìní bẹ́ẹ̀ tó bá padà sẹ́yìn kò ní lọ tó bá ronú ronúkúwàdà láàrin ọ̀sẹ̀ ká tó ti padà sẹ́yìn kó tó tún lọ ọ̀sẹ̀ méjì á tó ti padà sẹ́yìn kó tó lọ oṣù á tó ti padà sẹ́yìn láìpẹ́ láì irú ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ àwa ṣe adẹn tó kúrò ní ìgbàgbọ́ pátápátá. Now the second step after repeated backsliding is a deliberate rejection of the word of God and the mercy of God. Jeremiah chapter 40. 24 verse 16. As for the word that thou hast spoken unto us in the name of the Lord, we will not hearken unto thee. tí ìwọ sọ fún wa ní orúkọ olúwa àwa kì you see the backsliding now results into deliberate rejection and the fellow will now tell you well as to the word you are saying I understand what you are saying thank you very much for your help thank you for the cassette you sent thank you for the book you gave me to read thank you for the exhortation you are trying to give I know the verses to myself I know everything you are saying but please keep it to yourself I've made up my mind that that's not the way I want to follow again. I will not do it. irú àwọn tí wọ́n ti kúrò lọ́dọ̀ ọlọ́run pátápátá yìí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ti di ẹni tí ó jẹ́ pé ńgbà tó bá bá sọ̀rọ̀ ọlọ́run tàbí tó bá fi kásẹ̀tì sọwọ́ sí á ní mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ tó bá mi sọ mo dúpẹ́ fún kásẹ̀tì tó fi rán sí mi mo dúpẹ́ fún ìwé tó ní kí n kà ṣùgbọ́n tó bá jẹ́ pé ń pa ti ọ̀nà yẹn ni mo ti pinnu nínú ọkàn mi pé mi ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀nà náà mọ́. You see that fellow is going on the way to apostasy. ẹni yẹn ó ti ń lọ sínú pípadà kúrò lọ́dọ̀ ọlọ́run pátápátá. By the time he said I know it is true I know know it is right. I believed it before. I preached it before myself. I encouraged other people before. I counseled other people before. But for now, I don't want anything like that again. Keep it to yourself. I know it's in the Bible, but that's not my concern. I don't want it again. That fellow is going on the way to apostasy. Ó nígbà tí èèyàn bá ti bọ́rọ̀ rẹ̀ débi wípé kó sọ pé mo mọ̀ pé n ń wí òtítọ́ ni mo mọ̀ pé gbogbo tó ń sọ nínú bíbélì ló wà èmi gan pàápàá ti fi kọ́ọ̀yàn rí mo sì lóye gbogbo tó ń sọ pé ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n ní báyìí mo ti pinnu pé ìṣeni kó o pa kíní yẹn mọ́ lọ́dọ̀ ara rẹ torí pé ní ìsìn mi ò ní rìn ní ọ̀nà náà mọ́ ajẹ́ pé nìyẹn ti ó ti pinnu láti kúrò lọ́dọ̀ ọlọ́run pátápátá nìyẹn. The third step is when somebody loves deceit and false doctrine. He knows it is deceit, he knows it is not right, and that's exactly what he delights in ìgbésẹ̀ kẹta nígbàtí ẹnìkan bá ní ìfẹ́ fún ẹ̀tàn àti ẹ̀kọ́ èké ẹni mọ̀ ẹ́ pé ẹ̀kọ́ èké ni wọ́n ń wàásù rẹ̀ yìí ó mọ̀ ẹ́ pé ẹ̀tàn ni eléyìí ó dẹ̀ wá pinnu pé tó ń fẹ́ nìyẹn. Jeremiah chapter five and verse thirty-one. Jeremiah orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. The prophets prophesy falsely and the priests bear rule by their means and my people love to have it so And what will you do in the end thereof? Àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké àti àwọn àlùfáà ṣe àkóso lábẹ́ ọwọ́ wọn. Àwọn ènìyàn mi sì fẹ́ kí ó rí bẹ́ẹ̀ kí ni ẹ̀yin ó ṣe ní ìgbẹ̀yìn rẹ̀. Such a backslider is not just ordinary backsliding. He knew the truth before. Ẹni tí ó jẹ́ apẹ̀yìndà kì í kàn ṣe apẹ̀yìndà lásán nìkan, ó mọ̀ òtítọ́ tẹ́lẹ̀ o. Now he sits in the midst of false prophets and deceivers and he knows very clearly. He's an intelligent man. He can read the white and black of the Bible. He knows that this is error. He sits down there. He loves that error. He's rejoicing in it. And you come to tell him, you say, but don't you know there is error in this place? He said, <laughs> forget about it. I just love it. I love everything going on. I know it's error, but I love it. ẹni yìí ó mọ̀ pé ẹ̀kọ́ ìkélé léyìí ó mọ̀ pé ohun tí wọ́n ń ṣe àdàlù ọ̀rọ̀ ọlọ́run kò sóòtítọ́ ń bẹ̀ òun gan fúnra ẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ dojúdojú ó ń kà á ó lóye rẹ̀ nínú bíbélì ṣùgbọ́n nígbà tí ẹnìkan wá bá pé ibi tó jókòó sí kò yẹ kó wà ń bẹ̀ ẹ̀kọ́ èké ló ń tẹ̀síwájú bí ó nígbàgbé ń pa ẹ̀ mo mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ ní ṣùgbọ́n mo kàn fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ Then number four, now they deny Christ and they deny his atoning sacrifice. They now get to the point where it is not only the Bible they are denying. It is not only the doctrine they are denying. They are now denying Christ the Savior himself ó wá padé ààyè pé kìí ṣe bíbélì nìkan ni wọ́n ń ṣẹ́ báyìí kìí ṣe àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run nìkan ni wọ́n ń ṣẹ́ báyìí ṣùgbọ́n wọ́n ń ṣẹ́ Kristi àti ìrúbọ àti ètùtù rẹ̀. if you now say Jesus was born of Virgin Mary. tó o bá sọ pé a ti pàṣẹ Màrí àwọn òǹdí àbí Jésù. he says you believe that now. ẹ wọ́n á ní sọ ògbà yẹn that a virgin. ipe wúndíá. Give birth to somebody. Ipò He said, well, maybe you believe it, but for me, I believed it before, but I don't believe again. You say, Jesus lived a sinless life. He says, well, if that's what you believe. tó But for me now, I, I don't think I believe that. He said, I by the time he took a whip and he drove all those people people that were selling away? Wasn't that uh, something, uh, if he lived a sinless life, why did he drive them away like that? They begin to argue. Ẹ And then you say Jesus had died on the cross. Tó bá sọ pé Jésù kú lórí àgbélébù. Uh, you say because they nailed him to the cross. And say well you say they nailed him to the cross I think uh, they tied him him to the cross. Eh, and what I think is that before he died somebody came there and uh, loosed the rope and took him somewhere and uh, two or three days or whatever after that he revived and then he came to the city and the people who want to see he resurrected they said he resurrected. Ẹ wọ́n ní ṣe bí ngbà tí ṣe bó jíǹde èmi ò gbàgbọ́ pé bóyá ó jíǹde. you say you say that but you told me before many years ago when you were preaching to me that G uh, that was in the past uh, that time I didn't know what I was saying but now I don't believe that thing again. ẹ ó wá sọ fún yín pé ah ṣé bí wọ́n ní ẹni tó wàásù fún mi nígbà yẹn tó sọ gbogbo àwọn òtítọ́ inú bíbélì fún mi ah ó ní ìgbà kan nìyẹn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ ní ìsìn. then you say the blood of Jesus will cleanse us from all sin. ó wá sọ ní kan pé ẹ̀jẹ̀ Jésù yóò wẹ̀ wá mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. And while he says the blood of Jesus is the blood of Jesus, my blood is my own blood, your blood is your own blood, and I don't see any difference, blood of Jesus, my own blood, your own blood, blood of Stephen, blood is blood. ó wà pé ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ ti jésù nìyẹn ẹ̀jẹ̀ tèmi ẹ̀jẹ̀ tèmi ẹ̀jẹ̀ tiẹ̀ gan tó dúró tì mí ẹ̀jẹ̀ tiẹ̀ ni ẹ̀jẹ̀ stefano ẹ̀jẹ̀ stefano ló ń kálukú pẹ̀lú ẹ̀jẹ̀ tiẹ̀. he denies the efficacy the cleansing the purifying in the blood of jesus. irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣẹ́ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ He counts the blood of the covenant wherewith he had been sanctified before. He counts that blood now a useless thing, an unholy thing. Ó ka ẹ̀jẹ̀ májẹ̀mú ni èyí a fi sọ di mímọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá kà sí ohun àìmọ́ báyìí. Number five, he now preaches error and the doctrines of demons. Ẹ̀karùn-ún, irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á wá máa wàásù ẹ̀kọ́, èyí lòdì sí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run á máa wàásù ẹ̀kọ́ ẹ̀mí èṣù. In first Timothy Timothy chapter 4. Nínú Timothy kìíní orí kẹrin. Reading from verse 1. A láti ẹsẹ̀ ìkíní. Now the Spirit speaks expressly that in the latter time some shall depart from the faith. They were in the faith before, they knew the Lord before, they shall depart from the faith, giving heed to seducing spirits and doctrines of devils. Ṣùgbọ́n ẹ̀mí ń tẹnu mọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wọ́n ti fìgbà kan wà nínú ìgbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n kúrò nínú ìgbàgbọ́ wọ́n máa fi èsí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ ẹ̀wọ̀n ẹ̀mí èṣù. they now go to the doctrines of devils. wọ́n wá lọ sínú ẹ̀kọ́ ẹ̀mí èṣù. the devil will not be interpreting the scripture to them. èṣù àwa máa túmọ̀ ìwé mímọ́ fún wọn báyìí. the devils the demons will be misinterpreting and distorting mutilating and changing and diluting the word of God for them and they will be saying they are

don't just say quietly and say, I won't go to church, I won't do this. They may go to a Bible school and begin teaching false doctrine. They may go to a new church and begin teaching false doctrine. And they will be doing active service for the devil in perpetrating the doctrines of devils. bíbélì kan wá lọ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ òdì. Wọ́n á lọ sínú ìjọ tuntun kan wá lọ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ òdì kì í ṣe yẹn nìkan wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tan ẹ̀kọ́ ẹ̀mí èṣù kálẹ̀ káàkiri. in fact they regret that they brought anybody to Jesus before. wọ́n tilẹ̀ mọ kábàámọ̀ pé àwọn wàásù àwọn mú àwọn èèyàn wá sọ́dọ̀ Kristi tẹ́lẹ̀. therefore they go back to the people they are brought to the Lord to tell them that I'm the one that told you this before. I'm telling you now that that thing is no more so. And they want to confuse those people and plant in their heart the doctrines of devils. irú àwọn ènìyàn wọ̀nyí pé wọ́n tilẹ̀ tún padà tọ àwọn tí wọ́n ti wàásù fún gbà tí wọ́n wà ní ìgbàgbọ́ tí wọ́n mú wá sọ́dọ̀ olúwa wọ́n á padà tọ̀ wọ́n lọ pé ẹ èmi lẹni tó kọ́ ẹ lọ́rọ̀ ọlọ́run nígbà yẹn ní tí mo dẹ̀ kọ́ ẹ yẹn kò tó rí bẹ́ẹ̀ mọ́ wọ́n á wá fẹ́ máa fi ẹ̀kọ́ èmi èṣù kọ́ àwọn ènìyàn wọ̀nyí. in verse two speaking lies in hypocrisy. ẹsẹ̀ ìkejì nípa àgàbàgebè àwọn tí ń ṣèké. hypocrisy will be in their lives. àgàbàgebè á wà ayé wọn. they will know the right thing inside they will be saying the other thing. Wọ́n mọ òtítọ́ nínú wọn lọ́rùn ṣùgbọ́n wọ́n á máa sọ tó lòdì. If you are talking to them and talking about Christ and talking about holiness and talking about righteousness, if they cannot argue, if they cannot find a way of uh, distorting what you say, they will keep quiet and after you have landed, they will bring another topic and talk about another thing irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tó bá lọ sọ́dọ̀ wọn tó bá wọn sọ̀rọ̀ nípa Kristi tó sọ nípa ìgbé ayé ìwà mímọ́ tó bá mọ̀ pé àwọn ò bí pẹ́ sí láti lè máa tó dá àríyànjiyàn sílẹ̀ wọ́n á dákẹ́ nígbà wọn bá ti rí pé ó sọ̀rọ̀ parí báyìí wọ́n á tún mú ọ̀rọ̀ míì wọ́n á tún fi gbé lẹ́sẹ̀. Speaking lies in hypocrisy. wọ́n máa ṣe àgàbàgebè ní èké. Having their conscience seared with a hot iron àwọn tí ọkàn wọn dàbí èyí tí a fi irin gbígbóná jó. they won't feel any guilt. wọn ò ní ìdálẹ́bi nínú ọkàn wọn. they won't have any conviction. kò sí ìdálẹ́bi nínú ọkàn wọn. if you see the evil they are doing and you are saying ah this is backsliding it looks like you have gone far. Uh, when did you start all this? they won't feel the way you are feeling. their conscience will be seared with a hot iron. irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bó bá tilẹ̀ ń bá wọn sọ̀rọ̀ pé ah ńgbò ló wá dirú èèyàn báyìí ìgbà wo rẹ wá dojúrú báyìí ṣé bó ti gba òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́tẹ́ tẹ́lẹ̀ bó o bá tilẹ̀ ń sọ gbogbo àwọn fún nǹkan ìtẹ̀dùtẹ̀dù ọkàn ti rẹ ṣùgbọ́n àwọn ò ní ní ìmọ̀lára sórí pé ọkàn wọn dàbí ètò àfihàn gbígbóná jọ. and finally number six they now want other people to backslide with them. lákòótán wọn máa gbìyànjú láti mú àwọn ẹlòmíràn padà sẹ́yìn bíi tiwọn. they may even begin to recommend concoction. ẹ wọ́n lè tilẹ̀ máa júwe ewé àti èkó báyìí. they may begin to recommend herbalists for you. wọ́n tilẹ̀ lè máa tọ́ka lé babaláwo báyìí. they may begin to recommend how you can kill your enemy. wọ́n tilẹ̀ lè máa sọ fún ọ irú ọgbọ́n tó o lè dá tó o fi lè pọ̀ tá àwọn can begin to talk about occultism, satanism, idol. Uh, that you, you were the one that was talking about Christ. Uh, please sit down there. I've gone beyond that one now. Irú àwọn ẹni bẹ́ẹ̀ tiẹ̀ wá lè máa sọ̀rọ̀ ń pa ẹgbẹ́ awo ìsìn sátánì àti oríṣiríṣi nǹkan tó bá dẹ̀ fẹ́ sọ pé tẹ́bí ah, wọn ló ń wàásù ìrìnrìn tẹ́lẹ̀ wá ah, níbẹ̀ ni kò jókòó sí ohun ti kúrò lọ́nà ẹbẹ̀ yẹn. In their apostasy, they closed the door of eternal life against themselves and they sealed their doom. Nínú ipò kíkọ Ọlọ́run sílẹ̀ pátápátá wọn, wọ́n ti ilẹ̀kùn ìyà ẹni pẹ̀kún máa ra ara wọn sì ti fi èdìdí dí ìparun ara wọn. that leads us to point number three the damnation of apostates. ìyẹn mú a lọ sínú kókó kẹta ẹ̀bi àwọn tí ó kúrò ní ìgbàgbọ́ pátápátá. damnation of apostates. ẹ̀bi àwọn tí ó kúrò ní ìgbàgbọ́ pátápátá. in uh, Hebrews chapter six reading from verses seven and eight. Hébérù orí kẹfà láti ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ. here the apostle brings a lesson from nature and then he brings a principle that is spiritual ní ni àpọ́stélì ti mú ẹ̀kọ́ jáde nípa ohun ọ̀gbìn àti àwọn ìlànà kan tó fi ń kọ́ ni. It says in verse seven, For the earth which drinketh in the rain that cometh oft upon it, and bringeth forth herbs, uh, meat for them by whom it is dressed receiveth blessing from God. Ó ní nítorí ilẹ̀ tí ó ń fi omi òjò tí ń rọ̀ sórí rẹ̀ nígbà gbogbo mu tí ó sì ń wewé bẹ̀ tí ó dára fún àwọn tí à ń tìtorí wọn ró pẹ̀lú ń gba ìbùkún lọ́wọ́ Ọlọ́run. The Lord is telling, still telling us there is hope for the people who are children of God. Olúwa sì sọ fún wa pé ìrètí sì ń bẹ fún àwọn tí ó ọmọ Ọlọ́run. He doesn't want the genuine believers to be afraid. Kò fẹ́ kí àwọn onígbàgbọ́ tó jójúlówó máa bẹ̀rù. He doesn't want those of you, those of us that love the Lord, he doesn't want us to panic. Ẹ kò fẹ́ kí gbogbo àwa tí a fẹ́ Olúwa kí a máa gbà jẹnijẹni. If you if you know you know you are born again. Wọ́n mẹ̀ kó o ti dà tó bí. You know know you are a child of God. You know that although you have done even something wrong before, but that's not in your mind. You are trembling before the Lord. You want to embrace the Lord. You are telling the Lord, I'm sorry I ever offended you. I want to be faithful to you. He doesn't want such people to be afraid. Bó tilẹ̀ jẹ́ pé ńgbà kan rí o lè ti ṣí ẹsẹ̀ gbé tàbí kó o sí nǹkan kan ṣe, èlé tó ba ọkàn rẹ jẹ́ tó mú kó olúwa mọ́ra pé rẹ. Síbẹ̀síbẹ̀ olúwa wá ń kìwà láyà pé irú àwọn tán jẹ́ ojúlówó ọmọ ọlọ́run bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n máa bẹ̀rù. the people that are not happy with their spiritual growth. àwọn kan wà tí inú wọn ò dùn sí ìdàgbàsókè wọn pa tẹ̀lé. but they know by the grace of God they are bearing fruit. wọ́n sì mọ̀ pé kórè ọ̀fẹ́ ọlọ́run àwọn ń ṣèṣe síbẹ̀. although they are not bearing the hundred fold they like to bear. bó tilẹ̀ jẹ́ pé ọgọ́rọ̀ ọ̀run tí wọ́n fẹ́ máa so wọn ò tí ì láǹfààní àti so. but by the grace of God they see change in their lives. ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ ọlọ́run wọ́n they see the transformation of life. and say well by the grace of God. by the grace of God I am not what what I used to be. Nígbà kan mi ò rí mo ṣe rí nígbà kan. Even my neighbors can testify. Àwọn tá àdìjọ́ ń gbé gan pàápàá lè jẹ́rìí sí. That the word of God I am hearing from time to time. Wípé ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń gbọ́ láti ìgbà dé ìgbà. It is bringing fruit in my life. Ó ń so èso nínú ayé mi. The apostle doesn't want such people to be afraid or to be frightened or to panic. Àpòstélì yóò fẹ́ kírú àwọn ènìyàn bẹ́ẹ̀ kán máa jáyà, kán máa bẹ̀rù àbí kán máa gbọ̀n jìnnìjìnnì. That's why he says, for the earth we drinketh in the rain which comes up upon it very often, and bringeth forth meat eh, or has meat ready for them by whom it is dressed, he will receive blessing from the Lord. Ìdí tó fi sọ nìyẹn pé nítorí ilẹ̀ tí ó ń fi omi òjò tí ń rọ̀ sórí rẹ̀ nígbà gbogbo mu tó sì ń wo ewébẹ̀ tí ó dára fún àwọn tí à ń ti ìtorí wọn ró pẹ̀lú wọ́n ń gba ìbùkún lọ́wọ́ ọlọ́run. you know if uh, Peter read a passage like this. ó mọ̀ pé tí pétérù bá ka rú ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. he wouldn't have been afraid. kò ní bẹ̀rù. because he knew he didn't see it inside backsliding. torí pé kò kàn jókòó gigiri sínú àyípadà sẹ́yìn rẹ̀. he denied the Lord. ó ṣe olúwa nítòótọ́. he told a lie. ó purọ́. he even cursed. ó tilẹ̀ fúyè pé kú. but immediately when the Lord looked back. ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí olúwa bojú wò lẹ́yìn. and Jesus looked looked at him. Tí Jésù wò. He went out and he wept bitterly. Ó jáde síta, ó bẹ̀rẹ̀ sí sunkún kíkorò. Oh yes, Peter would remember. Ẹ Pétérù ó rántí. That there was a time he was so discouraged. Ipe ìgbà kan wà tí agaraja o. He even said, I'm going to take my net. Tó tẹ̀ pé n ó lọ pẹja. That uh, I go fishing. Ipe n ó lọ pẹja. And the Lord came to him again. Olùwàsó wá níbẹ̀. And said, Simon, lovest thou me more than these? Tó sì sọ fún pé Símónì, ìwọ wá fẹ́ mi ju nǹkan wọ̀nyí lọ. And he said, you know I love you. Ó ní Olúwa o mọ̀ pé mo fẹ́ràn rẹ̀. I know you are the Christ. I know you are the son of God. I know you know all things. I know you are my Savior. I know you died on the cross. I know you rose again. I know you are the king of kings and the lord of lords. But you know I am weak. And since I did that other thing. I felt maybe I will never be useful. And so I went to pick my neck. But as mo loving you, I love you. And Jesus said, feed my lamb. If Peter read any passage like this. Tí He will not be afraid. He knew that although he denied the Lord. He knew that he had come back. He received the Holy Ghost on the day of Pentecost. And he preached and three thousand people were born again. He remained in the church. He never went back to his net again. He knew that he was one of those people receiving water from heaven and was bringing forth fruit. He knew that he will be blessed of the Lord. So the apostle does not want us to be afraid if we know that by the grace of God we want to serve the Lord, we want to love the Lord, we want to follow the Lord. Although the weaknesses might be there, you are telling in the Lord. I don't want to be weak. I want to be strong in the Lord. There is no fear for you. Keep on drawing nearer unto God and the Lord will perfect whatever is lacking in your life in Jesus name. Àpòstélì wa ó ń fẹ́ pé kí a lè máa tẹ̀síwájú nínú ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé a lè ní àwọn àìlera èlé tó jẹ́ pé yóò mú wa súnmọ́ ọlọ́run sí i bẹ́ẹ̀ ni bí a ti ń súnmọ́ ọlọ́run sí yìí ọlọ́run yóò ṣe àṣepé iṣẹ́ rẹ̀ nú ayé wa lórúkọ jésù. but he is warning the apostates. ṣùgbọ́n ó ń kìlọ̀ fún àwọn tó ti kúrò ní he is warning the people that are backsliding. ó ń kìlọ̀ fún àwọn apadà sẹ́yìn. and that are going to perpetual backsliding. tí wọ́n fẹ́ sọ ìpadà sẹ́yìn di láéláé. he is warning the people that are very very near the line. ó ń kìlọ̀ fún àwọn tó ti ń yẹ̀gẹ̀rẹ̀ He's asking them, have you counted the cost you your soul be lost? Ó He said there is a line that is drawn. If you cross that line. Tí And you blaspheme against the Holy Ghost. If you cross that line. Tó And you tread upon the Son of God. There is a line that is drawn. If you cross that line. And then you count the blood of Jesus wherewith you were sanctified an unholy thing. Tó o Jésù tá fi sọ́ di mímọ́ di ohun àìmọ́. He said if you cross that line. Ó ní tó o bá ré ìlànà àkọjá. Then you'll be lost and lost forever. Ó ní ìwọ yóò sọnù títí láé. Then he says even now. Ó ní ṣùgbọ́n ní ìsinsìnyí. Even now. Ní ìsinsìnyí. You may be so near to that line and if you cross that line and your doom is sealed, the damnation is sealed forever and ever, you get to a point of no return. Therefore fear, before you cross that line, come back back, Calvary is still waiting for you. Ó ní ṣùgbọ́n ní ìsinsìnyí ìlà náà ó ti ń súnmọ́ àti rékọjá tó o bá fi rékọjá báyìí á jẹ́ pé ìparun rẹ̀ ó di láéláé kan nìyẹn. Don't play with backsliding. Padà wá sí ọ̀dọ̀ Olúwa má ṣeré pẹ̀lú ìpadà sẹ́yìn. Don't play with backsliding. Má ṣeré pẹ̀lú ìpadà sẹ́yìn. And don't get near apostasy. Má so mọ́ ìpadà sẹ́yìn pátápátá. And don't push the Lord away. Má ti Olúwa sọ́nù. Don't sin against the Holy Ghost. Má dẹ́ṣẹ̀ sí ẹ̀mí mímọ́. Because he says in verse eight. Torí pò sọ ní ẹsẹ̀ ìkẹjọ. For that which beareth thorns and briars is rejected. Ó èyí tí ó ń wo ẹ̀gún òun òṣùṣù akọ. And is nice unto cursing. Kò sì jìnnà sí ègún. Whose end is to be born. Òpin èyí tí ó jẹ́ fún ìjóná. You remember Korah, Dathan and Abiram? Mo rántí Korah, Dátánì àti Àbírámù. Rejected. Akọ̀ wọ́n. And cursed. Wọ́n dẹni ègún. Burning in hell fire for now. Wọ́n jó nínú iná ọ̀rọ̀ àbáyé báyìí. Do you remember Cain? Mo wá rántí Káínì. He knew the way of the Lord. Ó mọ ọ̀nà Olúwa. The Lord spoke to him. Olúwa bá sọ̀rọ̀. If you have done done well, will you not be accepted? Why are you gloomy? Why is your face falling? The sin offering is at the door. But then instead of listening to correction and counseling, he killed his brother. And the punishment came to him greater than he could bear. You will remember Achan. They had been told you will not touch of their corset thing. But he took that thing and he hid it in the rejected. He got a point of no return. There was no mercy for him. You remember Korah, Dathan, and Abiram. And the man of God Moses said, We will know whom God has chosen. And he said, Come to the tent and bring your sense and your hand. He said, Go and tell Moses, We will not come. The rebellion came to an height. And then the earth opened and swallowed them them all. They were rejected. And then it says they were cursed. Now they are burning in the lake of fire. You will remember Bela. Ó rántí The Lord has said don't go with them. But he loved the he loved the gain of unrighteousness. And then while he was going. An angel met him by the way. Áńgẹ́lì pàdé The mouth of his ass was even open. See the mercy of God wá àánú Ọlọ́run. See the miracle of God. Mo ìyanu Ọlọ́run. And the ass began to talk to him. Bẹ́ẹ̀ni kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ̀rẹ̀ sí ní fún ènìyàn sọ̀rọ̀. And the talking of the ass would brought him to repentance. ohun kẹ́tẹ́kẹ́tẹ́ ìbámu wá sí ìròyìn padà. And the angel even said your way is perverse before me. Áńgẹ́lì tilẹ̀ sọ pé ọ̀nà rẹ wọ́n níwájú mi. And the fellow was still looking at the place he was going. Ẹnìyẹn sì tẹjú mọ́ ibi tó lọ lọ́rùn. He was bent on backsliding. Ó pinnu nínú ìpadàsẹ́yìn. He was bent on denying the Lord. Ó pinnu He was bent on going away from the Lord. Ó pinnu pé òun kò ní là lójúlẹ̀ ìkan tẹ́lẹ̀. They have tasted the word of the world of the world to come. Tí wọ́n ti tọ́ ẹ̀bọ̀ agbára yìí tí pọ̀ They have tasted the power of God. Wọ́n ti tọ́ agbára Ọlọ́run wò. They had the gift of the Holy Ghost. Wọ́n ní ẹ̀bọ̀ ẹ̀mí mímọ́. Eventually he even taught Balak how to make the children of Israel to commit fornication and to commit sin against God and to be destroyed. Òun gan ló tilẹ̀ jẹ́ ẹni tó kọ́ Bálákì ní ọ̀nà tí yóò mú kí àwọn ọmọ Ísírẹ́lì ṣe ẹ̀ṣẹ̀ tó dí wọ́n dẹ̀ṣẹ̀ sí Ọlọ́run tí wọ́n sì di ẹni ìtàn ìwádìí Ọlọ́run. You remember Judas Iscariot? Ó Judas Iscariot. They not called him. Olúwa pè é. The Lord loved him. Olúwa fẹ́ràn rẹ̀. The Lord appointed him. Olúwa yàn. The Lord gave him gifts. Olúwa fún ní The Lord gave him position. Ó fún ní ipò. All the money collected by the apostles was in his care. Gbogbo owó àwọn lọ́wọ́ àwọn apostoli là ń kó sí lọ́wọ́. And the Lord warned him. Olúwa sì kìlọ̀ fún. He said better it was for, the, for that man not to have been born. Ìgbé okùnkùn sàn ká má bí ọmọ náà. And he was sitting on the same table with Jesus. Oúnjẹ lórí tábìlì kan náà pẹ̀lú wa. Can you imagine something like that? Ìwọ náà tilẹ̀ ronú You are born again and born again. You are sanctified and sanctified you are baptizing the Holy Ghost and baptized the Holy Ghost. but there's something you have not done There's something I have not done. you have not sat on the same table with Jesus eating from the same plate and Jesus putting food in your mouth what a great privilege Judas Iscariot had. o tí ìjókòó nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Jésù kó máa fi oúnjẹ sí ọ lẹ́nu ẹwọ́rú àǹfààní tí Judas ní. he left that same table where he was eating with the son of God. ó fi tábìlì yẹn he went to betray the Lord Jesus Christ child. That man was lost. The chance is for you today. Àǹfààní Where will you be in eternity? How close are you to that line? Are you crossing the line? Are you playing with backsliding? Are you going to the people that are apostates? Are you listening to false doctrine? Are you searing your heart? Are you hardening your heart? Are you turning away from the Lord? Are you joking with hellfire? Are you joking with damnation? Are you joking with perdition? Are you telling me I will go then I will return again? How do you know whether you will ever return? If you want to return today is the only day. If you want to come back, today is the only day you can come back. Because if you cross that line, if you cross that line, if you cross that line, you may get to the point of no return. And you will cry, there will be no mercy. For you remember Esau. You remember Esau. You remember Esau. That afterward he came looking for the blessing, but he found no way to repent again. The Lord is calling you before the door is closed. The, door is, the Lord is calling you before you cross the line. The, the Lord is calling you before you fall away. The Lord is calling you before you blaspheme against the Holy Ghost. The Lord is calling you before you become spiritually blind. The Lord is calling you, and before the Lord will say, I have no chance for him again, I will never save him again. The Lord is calling you before you seal your doom. The Lord is calling you before you enter into perdition. The Lord is calling you before you become an apostle. He's saying, Come today. While the Spirit is still calling, while Jesus is still waiting, while the door is still open, while the Father is still expecting you while the Bible study is still going on, while the door of opportunity is still open, while the door is, while the Lord is talking to your heart, while the conviction is burning within your soul, while your conscience is not yet hardened, while you have not yet crossed the line, while you are still crying before the Lord, while you still want to have the hope of heaven, while you still know in my father's house are many mansions, while you are still desiring to make heaven, while you still want to sing the song with the say, while you still want the blessing of the Lord upon your life, while you still say, Oh Lord, I'm here, bless me, while you have not gone away to false doctrine, while you have not gone away to the devil, while the devil has not blindfolded you, while the devil has not caught you yet, while you have not caused a lie, while the opportunity is still there today, while the spirit is still pleading with you, while the promises are still flashing your mind. mind while the Lord is still saying, Remember, remember, remember, I died for you on the cross of Calvary while you still have faith to see the blood of the Lamb, while you still have faith to hold on to the promises of God, while you are still tender, while you are still trembling, while you are still under conviction, while your heart is still humble, while you are still calling upon the Lord, while you can still pray, when you can still mention the the name of Jesus, before you cross the line, before you cross the line, before you cross the line, come, come today, before you become an apostate, before you fall away, before you are drowned in the sea of perdition, before there is no hope, before rebellion will grab you like a chain, before backsliding will become perpetual, before the Holy Ghost will be withdrawn away from from you. When you will cry, there will be no answer. While the Lord is calling today, come and don't waste time. Come and don't waste time. Come and don't waste time. For today, for today, whosoever shall call on the name of the Lord shall be saved. Don't rebel. Come today.